له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه wà máa dùn á olùkàfírínà ìlà àfi dọ̀là. èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí gbọ̀nyìn níkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà Ṣàmùsùdíìnì Ṣítù bàbá ẹlẹ́jà ṣe onígbọ̀wọ́ rẹ̀ pé kí lẹ́dàá rẹ̀ lọ máa bá bàbá wa Ṣítù Ṣótáyọ̀ tàmọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkí ogunmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq abọ̀lọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. bismillah alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة ولم وبا الله الحمد لله أبطي شدا فما تتترى سبعين tí ó tó pọkàn tó gbójú bí kìí ṣàṣẹ ọlọ́run ọlọ́run ọba náà ni ọba tí ó fi kalẹ̀ fún wa tàn dá oríṣiríṣi àrà sórí ẹ̀ tó náà bá bẹ̀ ń jẹ́ kárárà náà dá Allahu Akbar ọ̀nà bá tó ní kápá lórí atẹ́gùn tó ń fẹ́ tí ó fi já sí pé gbogbo nǹkan tí wọ́n bá rò pé òun lè dínà ẹ̀dá kan ò lè tẹ́gùn ọlọ́run tó bá dákẹ́ àìfẹ́ láàárín ìṣẹ́jú àáyá gbogbo ohun tó ń ṣẹ̀mí láyé ò ṣẹ̀mí má Allahu Akbar kabira Adúpẹ́ fọ́lọ́wọ̀n ọba náà. Alhamdulillah. Ajẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni òun nìkan náà ló ń dájọba rẹ̀ ṣe. Nashhadu anna Allaha la rabba ghayruhu. Ajẹ́rìí pé ọlọ́run ọba òun nìkan ìpé ọlọ́run ní kẹjẹ́ ká sìn ọ́n ẹ má jẹ́ ká sìn tọ́lọ́run ọba já o adúpẹ́ fún ọlọ́run ọba náà tọrọ àlékún ọlá rẹ̀ fún àníwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀dá ńlá kan nínú àwọn ẹ̀dá tọ́lọ́run ọba bẹ́ sáyé tó wá ọ̀ràn sí gbogbo àgbáyé láti máa ń pè é nínú súnà tá a dẹ̀gbẹ̀dẹ̀ gbàgbé gbogbo mùsùlùmí wípé nìkan ṣe kí ń ṣe oníwà sí àgbáyé òun náà lẹni tọ́lọ́run ọba sí gbogbo àgbáyé ti ṣànúwà Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n máa tún pẹ̀ra rẹ̀ bẹ́ẹ̀ bóyá tó ti rinlẹ̀ fún wa pọ́lọ̀ ọba náà náà ti gbogbo ayé ni kó wá fún wa ní ẹ̀rí rẹ̀ atu burhanakum in kuntum sadiqin a ń gbọ́rọ̀ ń kó aṣàlẹ́kùn wọlé rẹ̀ fún àwọn sàhábà bákan náà kí gbogbo ẹ̀yin ọmọ àtàwọn tá ń sọ àtàwọn náà tá ń gbọ́ torí kò sáǹfààní kò sóríire níbi sísọ wà sí tí ò wá ní lápalá rẹ ni tó ń sọ tó náà ni kò sóríire níbi sísọ wà sí àti gbígbọ́ tí ò wá ní lápalá rẹ ni tó ń gbọ́ ọlọ́dé lápalá ara wa méjèèjì abàlèjọ rẹ̀ ní dúnú ẹjọ́ a kíyàmà kó jẹ́ kí ọ̀rọ̀ wa kó padà kọ́gun sínú àgbàlìjẹ́ náà lónìí à ń tẹ̀síwájú onínà ní ọjọ́ Jímọ̀ ó ń fọ́ bọ̀ wá lẹ́ni púpọ̀ pé àmàrí jùmọ̀ kí ṣùgbọ́n náà bá rí wa pé kì í ṣe pàfìfẹ́ nípa jùmọ̀ àti ọlọ́njọ́ ọlá tó ń bọ̀ wá lọ́kàn jẹ́ yìí tètè bá wa pa kòrónà tó wà nílẹ̀ bá wa parẹ́ kábàlì máa rí jọsìn yìí ṣe lọ. èyí jùmọ̀ àti rọ̀mọ̀dọ́ ni wá di mẹ́jọ lónìí àbẹ́lọ́n kọjá kí tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ṣùgbọ́n ká tó bọ́ sínú àgbo ìdánilẹ́kọ̀ọ́ ká sáré hàn wá létí pé òfin tó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Ògùn báyìí wọn náà ni òfin ká máa kọ́va irun wa àti ẹnu wa pẹ̀lú àwọn nose covers eléyìí tí wọ́n ta ń gbòòrò yìí láti fi ṣe ìdáàbòbò fún kọ́lọ̀ǹkó má jẹ́ kí a ṣe kò ń gẹ àrùn tó wà ń gbòòrò lọ́wọ́ báyìí wọ́n má lè fẹ́ ní má lagidi má lè gbéraga má lè ìmánì tí ó tó takò alkùránà àtàdéèt tó wà ní kò sí tó fẹ́ ṣẹlẹ̀ ní níbo ní tó bá máa ṣẹlẹ̀ ní kò ṣẹlẹ̀ ibi tí ẹ ń pa òun tẹ́lẹ̀ kan wà máa ro òun la solution center òun yà máa lọ jẹun síjọba lọ́rùn má sọ̀rọ̀ ilé yẹn o wọn náà gbó a ń fẹ́lẹ̀ yẹn náà kí àwọn ẹlẹ́hà wa kó rere àwọn kan ti gbé tẹ́lẹ̀ kò sẹ́ni tó gbóra tó àwọn àwọn ni wọ́n mérí bójú nínú tó ń ṣẹlẹ̀ yìí àwọn ẹlẹ́hàá

ẹ̀ṣẹ̀ onímọ̀ ń sábà bí kọ́lọ̀wọ̀n bá máa mọ́ọ̀mọ̀ fi àwọn punishment rẹ̀ léyìn ìránṣẹ́ sáyé bó ṣe ti sọ nínú Al-Qur'an kó wà lánà bí kọ́nàhùn من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم máa máa máa ṣe àwọn ìyà tó wà ń tò sí àwọn àmà mọ́mọ̀ fi jẹ àwọn èèyàn. dúnà àzàbí akíbáwò. kó tó dípò ń mú ìyà ńlá tàlìkìyàmọ̀dé. láàlàhùn yọrù jìnrìn. lórí àwọn ìyá jẹ́ ṣẹ́rí padà kúrò níbi àwọn àbàjẹ́ láti ń sọ pé àbàjẹ́ pọ̀ lórí ilẹ̀. ó pọ̀ káàkiri táwọn èèyàn ń hù. ẹ síjá ti gbélé tó ń ṣẹlẹ̀ yìí náà ká tó bá kí ni àti kúrò ń bí tí ò dáa kí gbogbo ajá kúrò níbi rádaràdà kábàlẹ̀ rí yọnu ọlọ́run torí tó bá lè wọn ọ̀làwà kò fẹ́ tó fẹ́ làwà afẹ́ká mọ̀kún tó ń ṣẹlẹ̀ ọlọ́run ti mọ̀ ń pa rẹ̀ kó tó ṣẹlẹ̀ o kí lọ́nà bá sọ fún nínú alukuran. máa asabakum min musibatin fil ardi wala fi anfusikum Inna zalika ala Allahi yasir. Ọlọ́run ọba ní máa sọ ọba kan mìíràn sí ìbátẹ́. Ó ní nǹkan kan ọ̀ ní ìṣẹ̀lẹ̀ tí wa nínú àdánwò tí máa ń débà rẹ̀ dáláyé. Àrùdín. Àti kó jẹ́ sí pé

Ọlọ́run ọba ti mọ̀ á. Inna dhalika ala Allahi azim. Ó rọrùn fọ́lọ́run láti mọ̀ ń pa nǹkan kó tó wáyé. Ó dẹ̀ rọrùn fọ́lọ́run láti jẹ́ kí nǹkan náà ṣẹlẹ̀ kó kárí ayé. Ẹnìkan ní kápá àti fàrùn ránṣẹ́ sí gbogbo ayé báyìí tí kì bá ń ṣe wọn ọlọ́run. A ta ló fẹ́ mọ́rúbọ́ nú ẹ̀ kò dẹ̀ síbí yẹn fẹ́ sí tí ò ní ní tí ò ní fa sẹ́gùn sínú. máa sọ ọbẹ̀ nínú sí ìbákí ní ìlà bí ìzì nílà. ẹ̀yà mi tún ní eléyìí takọ́kọ́ ta kàwé nínú. suratul hadid. suratul hadid. aya twenty two eléyìí náà ta tún ká yìí lọ́ra tó tàgọ́bùn wọ́n wà ní sọ́tù tàgọ́bùn ní bí ayà 11 ayà ilẹ̀ kọkànlá àṣọ́bà ní mọ̀síbà tí ní ìlàábí ìzìnìlá ọmọ ìbá ní mọ̀síbà kan ò ní ṣẹlẹ̀ síyàn láyé àti pẹ̀lú àṣẹ ọlọ́run eléyìí tó ń sí pé ẹnìkan àwọn kan ní ìṣòro àwọn kan ní kódà táwọn kan bá create virus látara ìjẹ́kọ̀ọ́nà àti títóbi ẹ̀ tó bá ní kò ní ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ kò sọ́dá kan tó lè dá nǹkan kan ṣe láyé. ìlà bí ìbínilá. ara fi pẹ̀lú ìyàn dá ọlọ́wọ́. wà máa ń omi bílà ìyà nílé pàrìbà ooo. kábà fún ìyàn láyé tọ́lọ́run bọ̀ bá nímọ̀ rẹ̀ Anábì sọ ń bẹ̀ wípé. Ọ̀nà bídílá ìbò ni a múrò bó ni láàásìn kọ́lá sọmírí tó rọ́sù lálọ́ọ̀hì sálálọ́wọ́ aléhì wa sálámà ya kú. Bílá ìbò ni Amúrò bí ni a ní ìgbọ́ tánàbí sọlọ́lọ́wọ́ aléhì wa sálámà Allahu maqadir al-khalaiq. Ó ní ọlọ́run bá ti kọ àkọọ́lẹ̀ gbogbo ẹ̀dá tó dá sáyé pátá. Gbogbo ẹ̀dá tó dá sáyé pátá. Qabla an yakhluqa as-samawati wal-ardi bi khamsina alfi sana. Èyí ni fún wa pé gbogbo nǹkan tó wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run. Ànábì ní ọlọ́run ọba ti kọ àkọọ́lẹ̀ gbogbo nǹkan láyé, kí ló ní kó kọ́? N tó ní kó kọ nǹkan náà ni àlàkọ́làm. Ndé tànábì tí ní ọlọ́run ọba ń sọ fún kọ́làmù pé. Inna awwala ma khalaqa Allahu ó ní àkọ́kọ́ ń tọ́lọ̀ wọn bá kọ́kọ́ dá òun náà àlàpàlà fàkọ́lá ọlọ́wọ́n wá sọ fún gègé tí ń kọ nǹkan yí pé ókútúbù bẹ̀rẹ̀ sí kọ kọ́lá máa kútúbù gègé wá ń sọ̀rọ̀ ọlọ́wọ́n fún níyànjá àti sọ̀rọ̀ kò sí tọ́lọ̀ wọn bá dá tọ́lọ̀wọ̀n fún níyànjá àti sọ̀rọ̀ tó bá fi kó sọ̀rọ̀ kọ́lá máa kí ni mo fẹ́ ما كان وما هو كائن إلى àbádìn. Ọlọ́run bẹ̀rẹ̀ sí kọ gbogbo ohun tó ti ń bẹ báyìí, àti tí ó tún sì máa máa bẹ títí dìgbà tí òpin máa fi dé báyé. Àṣíbọ̀rọ̀ ni àti ìṣeré lónìí ó wà náà kọ́ lọ ọlọ́run ni. Àṣébí ohun tó ń ṣẹlẹ̀ tó alágbàáyé lónìí sí ń ṣẹlẹ̀ ó wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run ni. Àfẹ́ni tó lówó lọ́wọ́ lónìí, àkọọ́lẹ̀ ọlọ́run ni pé wọ́n fẹ́ ní. Àfẹ́ni tí ètí ní, àṣàkọọ́lẹ̀ ọlọ́run ni pé ètí ní ní, ó ṣeé ṣe kò sì fẹ́ ní. eléyìí tí ń jẹ́ ká mọ̀ wípé yìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá ń pè ní kòrónà yìí náà fẹ́ ọlọ́run bá ní mà ń pa rẹ̀ kò sí tí ó mà ìgbà tó fẹ́ dé ọlọ́run mà ìgbà tó dé ọlọ́run mà ìgbà tó fẹ́ lọ ọlọ́run ti mà. Allahu bi ṣe.

a máa pèsè lórí àwọn ìbéèrè yẹn ní ìkànkan ká má gbàgbé láti máa ṣe dùá lásìkò yìí kọlọ̀ kó fi bá kó àná náà kúrò ńlẹ̀. àmín. subhanakallahumma wa hamdaka ashhadu an la ilaha illa anta استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustaz òun náà ni 080 35 75 1466